sí anabi ọlọ́run bá abul anbiya bàbá àwọn ọ̀gọ̀rọ̀ nínú àwọn anabi ọlọ́run khalilullah ibrahim aleyhi salam anabi ibrahim ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú àlátọ́lá sí ọmọ rẹ̀ ismail ipe kò fi jọ́sìn tó sì dìde láti pé òfin yìí kí olúwa kó tó ṣe fìdáwù bèzébó hin àwìn òfin kan míì di òun náà ní àgbò tọ inú àwọn rízìn míì rízìn míì náà tún bẹ̀ ọ́ ìdí míì tí a lè gbọ́yé tí ọlọ́run bá fi ní kí a máa pa ẹran léyà òun náà ni ta'zimu sha'airillah kéèyàn máa bàbàrà àwọn nǹkan tí ọlọ́run ọba tó bá bàbàrà bí yẹn báyìí bàbàrà àwọn òfin ọlọ́run a olùwà ní nínú àwọn àpẹẹrẹ tí a máa fi dẹ́ni ọlọ́run ọba mọ̀ ẹni tí ń páyà ọlọ́run òun náà lẹni tí ń bá bàrà ntọ́lọ́run ọba bá bàrà. olùwà ní zálíkà wa man yu'azzim sha'air Allah fa innaha min taqwal qulub kẹlẹ́ lọ́mọ wípé bẹ́ẹ̀ báyìí rẹ́ nìkan ti ń gbé ìbàbàrà. Akakun fún nǹkan tọ́lọ́wọ́n ọba bábá bàrà tọ́lọ́wọ́n ọba kàkún ẹlòmọ̀pẹ́ ni ọlọ́run láàrin yìí ó dájú wípé nínú tọ́lọ́wọ́n ọba tó bá bàrà òun náà làwọn kan tó ṣe lófin nínú òfin olúwa tó fojú hàn nínú alukur'ani ni àbí nínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamu alayhi òun náà ní ẹ̀ràn pípa ẹ̀ràn léyà ìbàbàrà yìí yóò máa wáyé látara kíyàn dúró níbàámu pẹ̀lú òfin ọlọ́run òun náà ni gbogbo àwọn ẹ̀kọ́ tá a bá ń gbọ́ ìpè bàbá pẹ̀ràn léyà irú eléyìí fi pa bàbá pẹ̀ràn ẹ̀kọ́ tá a fi parí bàbá pẹ̀ràn gbọ́dọ̀ dárúkọ ọlọ́run ọba àti gbogbo àwọn òfin òfin òfin tó rọ̀ mọ́. tá a fẹ́ pàkíyèsí sí lábẹ́ àkórí ni pé lánàá a sọ̀rọ̀ nípa àwọn apá kan nínú àwọn hikam reason torí pé lákàyọ́mọ ènìyàn tí ò bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn abẹ́ni tó gbàgbọ́ nínú òrí. No àbẹ́ni tó ṣe pé virus ń bẹ nínú ọpọlọ ẹ̀ gbogbo orú àwọn nǹkan báyìí kọ́dà ó lè máa jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ìsìláàmù ẹ̀ balabala ni yóò máa kọ́ṣínà gbogbo nǹkan ni tẹlomiì ó lè lọ mú un kó lọ já síbòmíì bí kí mùsùlùmí máa ní à ń pẹran léyà kí ni reason gan kí ni reason gan ọ̀dà mò ń lówó òun ọ̀pá kí ni ó ṣẹlẹ̀ òun fẹ́ mọ̀ ọmọ wa bí pé ká ah, má ṣe kí ni ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ ọ̀rọ̀ tó ń sọ kí ni ní má fẹ́ jẹran ní má fi mo fẹ́ jẹran àmọ́ pé kí á ní àsìkò rẹ̀ rí kí n parí ẹran kan báyìí kí ni kan mi ò ó lè máa ní òun ò rí òun ò tí ì mọ rí nìkan subhanallah irú ẹni báyìí ń ti ń já síbò míì èyí tó tún wá burú jù bẹ́ẹ̀ lọ òun náà ni ẹni sọ pé kí ni yàtọ̀ láàrin àwọn táwọn ń paléyà àtàwọn táwọn náà ń pa ẹran fọ́sùn èyí kankan náà ni ẹyẹ tanra yín jẹ́ la hawla lana wala quwwata illa billah olúwa ní afanaj'alu al-muslimina kal-mujrimin ma lakum kayfa tahkumun ọlọ́run ní àwọn ọ̀daràn yẹn wọ́n yàtọ̀ sí mùsùlùmí irú gbólóhùn yìí kò gbọ́dọ̀ jáde lẹ́nu èèyàn àfi kó jẹ́ ẹni tó ti sọdá kò nínú Islam oríṣiríṣi ọ̀rọ̀ ní jẹyọ pàápàá jùlọ láwọn àwùjọ tó ti corrupt àwàwá yìí ẹ wo hajj bó ṣe lágbára tó ẹ wo ẹ̀sìn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo pàápàá jùlọ atọ́wáàf atọ́wáàf lèbẹ́ẹ̀tì làtí èèyàn rọ̀ kiri káàlì ọlọ́run àwọn ẹlẹ́bọ olóòṣà aríṣẹ́mọ̀ṣe àtòkọ́ tó ń pera wọn gbogbo àwọn àwọn ìran wọ̀nyí ẹ̀wọ̀n tí wọ́n ń fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ pé à kí lẹ́yìn náà lọ́ọ́ ṣe mọ́kà kí lẹ́yìn náà lọ́ọ́ ṣe báyìí kí lẹ́yìn náà ṣe ṣááìrọ̀lọ́ àwọn nǹkan àmì òdodo ẹ̀sìn tó mọ́ mílẹ̀tà Ibrahim hanifa ẹ̀sìn tó mọ́ paraganda kó níbi gbogbo tí ń jẹ́bọ àfi ìgbé ìjọsìn fọlúwa nìkan wọ́n sì ń sọ̀sọ̀kúsọ wọ́n ń kun lọ́dà tí ò ṣe tiẹ̀ èèyàn bá wá rí èèyàn tí ń pè rẹ̀ ní mùsùlùmí tí rọ̀rọ̀ yìí ń ta sí níyè tí ń ta sí lọ́pọlọ abóhùn náà ń sọrú ẹ̀ ìkà ti ṣe mùsùlùmí àwọn kankan bẹ tó jẹ́ nǹkan pilẹ̀ tó yẹ kó gbọ́ yé nínú ẹ̀sìn ẹ̀ òun náà ni ma'rifatu sha'airillah kéèyàn mọ kí làwọn àmì tọ́lọ́wọ́n bá fi ṣe àmì nínú ẹ̀sìn yìí nínú ẹ̀ òun náà ni ẹ̀rẹ̀lẹ́yà pípa olúwa ní zálíkì wa man yu'azzim sha'air Allah ẹ̀lọ́mọ́ o gbogbo ẹni tó bá bá bàrà ń tọ́lọ́wọ́n bá bá bá bàrà fa innaha min taqwal qulub àpẹẹrẹ pẹ́ni ọlọ́run àpẹẹrẹ ìjẹ́ni ọlọ́run. àkíyèsí náà yóò tún lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mú nǹkan yìí fúfúyẹ́ abẹ́ni tó mú bàbàrà nítòótọ́ àmọ́ kàníyàn tọ́lọ́wọ́n ọba kéré nínú ẹ̀mí ẹ̀ ntọ́sá kan náà ni pé ajẹran ajẹran àbí asọdún asọdún kọ́mọ jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ọba kéré nínú ẹ̀mí ẹ̀ òun lọ́lọ́run ọba fi ó fi ó fi pe àkíyèsí ìpè lan yanala Allaha luhumuha wala dimahuha walakin yanaluhu taqwa minkum tó pààyà ọlọ́run ọba. òun lọ kan ọlọ́run o níbi gbogbo sí níbi níbi ìta yìí kìí kìí sẹ́ ya ọlọ́run wo lèèyàn fi pa àjẹ́ pé tàkíkù àtẹ́kùwá kíbẹ̀rù ọlọ́run kó lè mú múlẹ̀ míyàn bó lèyìn ó ṣe tiẹ̀ fẹ́ dúnran bó ló fẹ́ ọlọ́run ò ní wá sẹ́mi ẹ̀. àfitọ́kàn yẹn bá ti rí bá mi ló fi láwọn ẹ̀kọ́ kan inṣàlá wàá padà débẹ̀ bàbá fẹ́ du ẹran kó dá ká máa du lójú àwọn yòókù rẹ̀ ẹ mọ bí wọn ẹ nínú dúró àwọn èmi nísìnyí wọn parẹ́ yìí alákàrí ẹ máa dúró à kò bá sẹ̀rí ọlọ́run kò bá lánàá nábì mu ẹ mú kó lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan ẹ máa mú lẹ́yọ̀ lẹ́yọ̀ ìbẹ̀rẹ̀ lómi ò ti máa ní gbogbo láfẹsẹ lẹ́yìn ọdà kẹ tó tún mú kẹ tó tún ṣe pàápàá jùlọ bí tẹ́ bá fẹ́ tẹ̀ràn tó pọ̀ àrò àjẹzàrí àwọn alápàtà kájọ kan bàbàrà òfin ọlọ́run lábẹ́ eléyìí èyí sì gbọ́dọ̀ máa han ẹran lé mà kí yẹn fàǹfà kó fàáfẹ́ rẹ̀ sí gínà yìí gínà pálí ní gínà kan ní ọ̀sán ọ̀run lẹ̀ yìí ẹlòmíì na, ná yọ ná ẹran ẹlòmíì ó fanfa kú fa kọ́lẹ̀ ẹlòmíì yẹn kọ́kọ́ kó igi bù ọ́ ká tó dù ọ́ ó burú gbogbo lẹ́kùn ló ti fẹ́ kàn kàn ní kí ni ẹlòmíì wà kó igi bù ní ní tí ẹni ọmọ wa kí lọ fẹ́ lò ń jẹ eré kí lọ jẹ nísìnyí exercise olùń ṣe tó ń gbọ́wọ́ àti gbogbo irú àwọn ṣèṣí báyìí nínú àpẹẹrẹ bẹ̀rù ọlọ́run òun ni ká lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ló tẹ̀ wọ́n rọ̀ wàláhì tí ọlọ́run bá tú wọn lẹ̀ fún mànábì àdámà sáà tó bẹ́ẹ̀ ni sáà tó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run bá tẹ̀ wọ́n rọ̀ ni gbogbo máa ní yín wọn lọ́rùn tí ń fẹ̀gbẹ́ lílẹ̀ tí ń ṣe àwakọ̀ o àwakọ̀ o sakharaha rabbuna ọlọ́run tẹ̀ wọ́n rọ̀ ni nínú àwọn ẹ̀kọ́ tuntun lọ́mọ ẹran pípa rídìn òun náà ní lìtàwọ́sùn alẹ́ ahẹ́l wọlé àwùlà kàjẹ́ ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àyà ta pè lánàá kájẹ́ ń bẹ́ẹ̀ káwọn ọmọ náà jẹ káwọn ará àdúgbò jẹ kílé ọjẹ yẹn ni pé àpẹẹrẹ ọdún kọdún ọhàn eléyìí gbogbo yẹn náà lọ mọ̀ pé a ah, nínú ọdún ẹ̀rí pẹ́ lómi sọ pé a ah, lóòjọ́ ọdún ẹran kan lẹ́tún wá fún mi ẹtún wá ṣe ní bérebé kò sí yàtọ̀ àwọn ẹ̀kọ́ complain tòótọ́ torí pé inú ọdún lélẹ́yìí inú ọdún lélẹ́yìí ẹran ọdún gbọdọ̀ yàtọ̀ sẹ́ran ti ń jẹ́ bọ̀ ẹ̀fẹ̀ràn méjì sí fún láàrin inú ọdún yìí kó ní oṣù kìíní o. àwọn kan wọ́n fi àmọ́ tọ́jú ẹ̀ kékeré jẹ́ gbà tẹ́lẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ gbà á jẹ́ kán mọ̀ pé ọdún bẹ nínú àwọn reasons lè tọwọ́ sọ̀rọ̀ àtàwọn ìdí míì tó ṣe ṣe kó tún máa hàn ṣùgbọ́n náà àwọn ìtọ́ hàn ní ẹlẹ́ẹ̀kejì nínú òun náà ni kí ni ìdájọ́ pípa ẹran gan ẹ̀rí pa ntẹnumọ́ láti ibi ijọ́ mélòó wípé súnà ní tòótọ́ o àwọn tó gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n súnà yìí kan pa <clears throat> ọkàn pa àwọn olùmọ̀kẹ́tì ẹ̀ ní rárá ọ̀rọ̀ súnà kọ́ o ọ̀rọ̀ yẹn ni o túláàsì ni fún ẹni tí ara bá dẹ̀ alẹ́ lùmúùsì sùn ẹtọ́nà bá bùkún àti sàlàyé tára lè sọpọ́lọ́ wọn bá bùkún ẹtọ́ ṣe kó ti rí tí ó jẹ ó sì rí tí ó fún àwọn ará ilé rẹ̀ jẹ láwọn píríọ̀dù àsìkò ọdún yìí ó tún wá ní sẹ́ńjì lẹ̀ tó sì lè ká owó ẹran tó ṣe pa ìdí tó ṣe pa ọdún ọlọ́híyá ọ̀rọ̀ yìí ó wúwo kì í sọ̀rọ̀ àbìdànù wípé dandan ni àwọn náà sì dúró lórí àwọn ẹ̀rí wọn lọ dájú gbogbo ọdún tá ànábì ló Mẹdínà kò sí ọdún kan tó fi lẹ̀ àwọn olùmọ̀sí máa ń mú ẹ̀rí ọ̀ràn yàn lábẹ́ ilé yìí wípé níta bá rí tá ànábì ń ṣe léraléra tí ò fi lẹ̀ ọdún eléyìí kò nídìí kálíkálí máa ń mú àkọ́mọ̀ bá àrùpọ̀ ọ̀ràn yàn ni ẹ̀rí kò ń ṣe ọlọ́run máa ń sọ bẹ́ẹ̀ pètè máa ní kí n ẹwùjọ́ tí ń kí ìṣáì nílé táwà táwọn sàábé ní ah ìṣọ̀rọ̀ àwọn èèyàn mà ti sun àwọn méjèèké ti sun àwọn èèyàn ti ń tògbè ẹ̀rọ̀bìnrin àsìkò tó dáa jù ní tèbá ṣe pé mo kàn ó pé yóò jẹ́ ìnira fún yín àwọn olùmọ̀ ti gbọ́ yé pé yes tíyẹn bá lè sacrifice kó máa dìlé rẹ̀ níjàmá ní mọ́sálásí tó bá lè sacrifice ẹ̀ tíyẹn bá lè ṣe kíyẹn máa ti lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ náà kò sí problem wọn gbọ́ yìí pé kì í ṣe dáadáa gan-an ní kádìlé gẹ́gẹ́ bí àpẹẹrẹ àmọ́tàmọ́bì ìdàwà bọ́bá aláṣẹ tó bá ti ń ṣe nǹkan léraléraléra àwọn olùmọ́ọ̀nì nǹkan yìí ọ̀ràn yẹn ni tó bá ṣe pé kì í sọ̀ràn yẹn ànábì ò máa ṣe ní léraléra nínú àwọn ẹ̀rí kan dólé lórí ni wọ́n dó lórí àwọn ẹ̀rí mi náà bàtà ànábì ní kíni. لا تذبح إلا مسنة إلا أو إذا تعثر عليكم إلا أن يتعثر إلا أن يعصر أو إلا أن تعصر عليكم يجنى لبواء أما قيام أفنى توتي دون إتوى دون àfi tó bá ṣe pé ẹ rí mọ́ nìkẹ́ tó pa ìran kan báyìí pé ọ̀rọ̀ náà bọ̀ wá bẹ́ẹ̀ hadithu Jabir ibn Abdullah olùmọ̀gbọ́rọ̀ yìí wípé ọ̀ràn yẹn ni látara pé ń ṣe ọlọ́run ní tó bá ṣe kó nira dé ẹ̀hẹ́n tó bá ṣe kó nira ẹ̀ lè pa irú ìran kan kọ́dà kó kó ti close mọ́ ọdún tó yẹ kí ẹran yẹn wọ̀ kò sí problem tí o wá irú eléyìí ẹ̀tọ́ ní àfin tá a sọ ọ̀tún mòye àtàwọn oríṣiríṣi nǹkan dúró lórí yóò wẹ̀ lọ àkàrí wípé èyí tó súnmọ́ jù torí pé tá a bá ti pe nǹkan lọ́rùn àyàn léèyàn bá ṣe é yóò jìyà rẹ̀ wọ́n jọ ọlọ́run ó ti lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀tọ́ lọ́run bá bùkún láàrin yìí náà àwọn àkíyèsí kan wáyé àwọn tí wọ́n mọ̀ ní à wọn ò sì lè máa pẹ́ràn wọn ò mọ̀ pé ó ṣiṣẹ́ dandan ọlọ́run sì ti ń bò láṣìírí ń lọ ṣọ́ọ̀bù wẹ́rẹ́wẹ́rẹ́ ń ṣe àti gbogbo àwọn àgbọ́yé kọ̀ọ̀kan tó ní àsáwọ̀ láwùjọ wa kẹlùmọ̀ ni òun tó ń rìn níyàwó ọ̀dà tó ń bá pàtà ní dídín náà lọ́sà kan wọ́n máa pín báwọn èèyàn káàkiri pé tí ẹ báwọn dín ní ọlọ́run ti bò láṣìírí bóyá ọ̀dọ́ ìjìn rí sẹ́ńjì kò dínra wọn lọ́wọ́ èwo ní jẹ́ pé ń jọba àdúrà àwọn èèyàn tó ń bá yàn dínra tí wọ́n gba sẹ́ńjì wọn tẹ́ bá bá wọn dín ìkàtẹ̀ níyìí náà ni á dìn lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíràn ni a àgbàlagbà ẹlòmíràn ni a ẹtí ìwòye ọdún báyìí rárá àti sàlàyé náà má jẹ́ mọ̀ pé bí wọ́n di ẹni tó bàlágà tó bá ti bàlágà definitely o ti ní ẹ̀tọ́ kó pa ẹran ọdún inshallah ta'ala ìtẹ̀síwájú ọmọ wáyé nínú àwọn àdájọ́ wọ̀nyí pàápàá jùlọ ọ̀rọ̀ tá à ń sọ wípé nítorí ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tẹ̀ka ní bàbá fẹ́ du ẹran. orúkọ kí n'i a wí gan àtàwọn ìgbà wọn tó nípa nabi sallallahu alayhi wa sallam ó máa wí àwọn nǹkan yìí tó bá fẹ́ dúnra bó ṣe dáa kéèyàn gbìyànjú kó dájú ẹ̀kọ́ kébìlà àtàwọn ẹ̀kọ́ míì ẹlòmíràn ẹran wọn kọjú sí kébìlà kìíní kan sáà lè jẹ́ kò sí nǹkan kan àmì ìtọ́ dáa jù ló léwu òun náà nìyẹn tá a dú tá a dárúkọ ọlọ́run ọba eléyìí a ó lè di nǹkan mi o kíyàn dárúkọ ọlọ́run ó ṣe ṣe ká yà sí abala kanáta àti pàkíyèsí ẹran tó ń fẹ́ pa tí ò sẹ́ni tó lè sun tọ̀ sharod ó ti di nǹkan mi gbogbo ẹni tó bá fẹ́ sun tọ̀ tó bá kàn báyìí. bó la parú ẹran yìí irú ẹran yìí tó wáyé pé kẹ́ lẹ́ni nǹkan náà ní lọ́rùn àbí kẹ́ yìn bàn ṣùgbọ́n ẹni tí lẹ̀ ń àtẹni tí ó yìn bàn kí ni ó ṣe bisimilahi allahu akbar nti tí ẹ ó sì pẹ̀lú ògùn ẹran tó bá ti di nǹkan míì. mọ́ àwọn ẹlẹ́ran lọ́wọ́ àwọn tó fẹ́ pa lọ́wọ́ àtàwọn irú àwọn ẹ̀kọ́ mìíràn tó jọ mí léyìí inshàlá ta'ala ọ̀rọ̀ mà tẹ̀síwájú lábala yìí wàláhu ta'ala àlà wà اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم أعنا على دينك وعلى طاعتك وعلى ذكرك وشكرك وحسن عبادتك اللهم أصلح لنا ديننا الذي وعصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر ربنا آتنا في الدنيا حسنة